fàjà lóúnjẹ àgbàlẹ̀ sá twenty five náà mò ń gbà àwọn mọ̀ pùlé máa gbálẹ̀ máa ṣe gbogbo ẹ̀ so ọ̀sọ́ anything gbogbo ẹ̀ mo dẹ̀ ń jẹ́ kí kí ẹni àbúrò wọn kó máa mọ wọn fi tó wọn létí ó níjọ́ kan táàbùrú ìyàwó àbúrò wọn wálé níjọ́ ọdún mọ́mì ni ó yálé kan lọ fọ gba abọ́ yẹn tómi wá ń fọ abọ́ yẹn tán ìyẹn wá pè mí sí wá tàbí kí n wá nínú mọ́tò ẹni yẹn fún mi five hundred ìyàwó wọn yẹn wá ní àpé iṣẹ́ tí mo ṣe iṣẹ́ tó gbà mí fún nìyẹn pé ibi dára lọ gbà mí fún òní à mo ní kó àyè kí mo fẹ́ complain fún yín torí mo ti complain fọkọ yín but mi ì fẹ́ máa rojọ́ káàkiri ìpè torí bọ́yé bọ́yé ṣe mí kò dà ọ̀dẹ̀ fi kówó mi mo sọ fún ọkọ fi kówó mi kọ́ yá mi lóhùn ọ̀ṣọ́ anything so àbúrò eh, ìyàwó àbúrò ńlá ni pé kò sùn wàhálà pé wọ́n fẹ́ máa lò mí nílùú ẹrú ni pé mi ò yẹ try pé mo tẹ̀ try gan pé gbogbo àti wọ́n tẹ̀ travel náà èmi nìkan mo wà nílé tí mo fàjà lójọ́ tó fún mi kí ilé kémi ò torí ẹ̀ ni mo fẹ́ gbé mọ́tò sálọ la mo fẹ́ já àwọn olólè àbí fẹ́ ṣe ọkàn so wọ́n ní àpé mo wà trust forward pé bá kí ni mo wá ṣe fún wọn tí wọn tẹ wá ní plan kan rárá fún mi rárá tí mi tiẹ̀ wọ́n dẹ̀ ní pé àtẹ̀yìn bábọ́ ló ṣiṣẹ́ ó di di ọdún mẹ́wàá wọn ní láyé àtijọ́ pé láyé ìsìn ọdún márùn-ún tí wọn ló ṣiṣẹ́ tó bá ní pàtó orú ẹgbẹ́ olówó yẹn ọ̀dájú ni pé ká èèyàn yìí pọ́ mọ̀ pé owó tọ̀hún sọ yẹn kò lè la ẹ́ o lè tètè jẹ́yàn ọjọ́ orí ẹ̀ dẹ̀ ń lọ ìyẹn ìyàwó ìyàwó yẹn ló ń sọ bẹ́ẹ̀ fún mi mo wá òbí kílẹ̀ mo wá pílànà ọkàn mi kí mo lè ṣe fún wọn kí mo lè fi gba owó lọ́wọ́ wọn ẹ̀tọ́ mi lọ́wọ́ wọn kí mo lè gbẹ̀tọ́ mi lọ́wọ́ wọn pé wọn lè lò mí ìlú ẹrú báyìí kọ́ lómi pé kọ́ bá fi mí lẹ̀ fún wọn fámìlì fi má wúlò mo wá pé kí mo lè ṣe kí mo lè fi gbẹ̀tọ́ mi lọ́wọ́ wọn so mo wá kọ́kọ́ lọ fi ọ̀rọ̀ yẹn lẹ́nìkan ní àdúgbò ẹni ẹni àpé méjì lọ̀rọ̀ yẹn oníbó ṣe wà yẹn tó bá sọ pé tuntun tó sọ fún wọn pé kọ́ yẹ lówó yẹn tí wọn yá ẹ yẹn wọn náhùn sí ẹ ní ọ̀fẹ́ kó tètè jẹ́ èèyàn ni ó ní nǹkan tó lè ṣe ni pé ìwọ náà tó bá kọjú sí ẹ kó tá ló bá kún wọn nìkan kó tó rẹ pàmò wọn ní ẹ̀gbọ́n báwo mo lè ṣe ṣé ẹ lè bá mi wí ẹni tó yẹ pé tó ní tó ní bọ́n ni olórí ọ̀dọ́ ló ń jẹ́ oníṣẹ́ mi lè rẹ́ mo ní bọ́n ló wọ́n á jáde sí gbòòrò wọ́n àwọn ọ̀dọ́ yẹn kọ́ máa ń fa sìgá tó mu tí tó mu gbó tó jẹ́ mọ́ta bẹ́ẹ̀ kì í mú wá bẹ́ẹ̀ kì í mú forty thousand wá ní kò sí wàhálà kó ní wàá bá mi rẹ́ǹtì bọ̀n pé wàá bá mi wéyàn méjì pé pẹ̀lú mi ajẹ́ mẹ́ta pé a máa lọ bẹ́ẹ̀ kì í má wọ̀ yóò fún mi lọ́kàn balẹ̀ gbó lọ́ọ̀bì ṣùgbọ́n ìyẹn ò ṣe tẹ́lẹ̀ ní sálárì tó ń sọ fún wọn jẹ inú wọn. ṣé nu sálárì tẹ̀lé ẹ sọ pé ẹ̀tọ́ yẹn fẹ́ gbọ̀tọ́ iná wọn. ẹ ṣé mo wọn jẹ mí lówó. ẹtí wà ní ẹ̀tọ́ tẹrù pé fẹ́ gbà lọ́wọ́ rẹ. ẹ̀tọ́ tí mo fẹ́ gbà lọ́wọ́ ni pé wọ́n fi kún iṣẹ́ mi wọ́n fi kówó mi wọ́n dẹ̀ fún mi lówó wọ́n dẹ̀ ràn mí lọ́wọ́. ṣe mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe driver personal lọ́gbà mi pé wọn mọ́tò tí mọ́tò bá ní fault bí wọ́n fẹ́ gèjì ọ́ìlì àbẹ́ tí mọ́tò ṣe nǹkan tí driver wà fún nìyẹn driver ò sí ní ọmọ ọ̀dọ̀ pé kó máa mọ̀ kúlé kó máa gbálẹ̀ kó máa fún ajá lóúnjẹ kó máa bá wọn fọṣọ so bí ẹni yẹn ṣe ní àpékin kó yẹn wá yàgbà forty thousand lọ́wọ́ mi àṣẹ pé yẹn ń tọ̀ mí ni kò ní nǹkan kan ṣe so ó gba forty thousand yẹn lọ́wọ́ mi ọ̀sẹ̀ kìíní kọjá kò sọ yín nísìnyí ọ̀sẹ̀ kejì kọjá kò sọ yín nísìnyí ṣáà ń pè kó ó ṣáà ń yí mi màá rò bóyá ta ni mo ti lè wò ṣábẹ̀ ti wo káàkiri mò ń wá ọmọ ọ̀ta àwọn tó ń fa sìgá tó ń fa gbódò kí mo lè wò bóyá ọ̀tẹ̀ lè níbọn ọ̀tẹ̀ lè bá mi ti halẹ̀ torí tí ọ̀gá mi ò bá rí bọn sójú wọ́n lè má fẹ́ fún wa lówó téèyàn bá lọ bá wọn bí a pẹ̀lú àdá àbí kó lọ bá wọn lásán pé wọ́n ní àwọn ẹ̀yà ń lò àbí ọ̀fin ọ̀lù wọn àbí kí mo lè ṣe ṣùgbọ́n wọ́n á rántí pé mo wọ́n á ṣàṣàwọn fóònù mi ṣá wọ́n á rántí pé mo ní nọ́mbà ẹrù eh, Kofi lọ́wọ́ wọ́n á pè Kofi yìí òun náà máa ní Kofi ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun náà máa ó yẹ kó òun náà lè ní connection ọmọ ọ̀ta àbá ọmọ tó níbọn lọ́wọ́ àṣepọ̀ òun gangan fúnra kan tiẹ̀ níbọn tó tí mi mọ̀ láti tí mi tiẹ̀ mọ̀ tó sọ ó tà ní kí n má wọ rí tó ní àbẹ kọ́tù ṣẹlẹ̀ pé òun máa gẹ̀ tiẹ̀ bí tó bá ti tí má ti tó time tó jẹ́ pé òun mọ̀ pé òun máa ẹgbẹ́ ṣé mo máa fún olówó ọ̀tà mo tó pé ah ṣé ẹgbẹ́ lè tẹ́lẹ̀ gbà mí ṣá wọn á ní kó lọ gbébọn yẹn wá tó bá kí n fún olówó ẹni àmọ́ ti pé màá fún mi ò dẹ̀ lówó ẹgbẹ́ mo lówó náà o so ó ṣàṣe lọ pé lọ gbébọn yẹn ó ṣá ó ní kí n bọ̀ so wá lọ wá lọ bẹ́ẹ̀ nìkan ṣá lọ gbébọn yẹn wá ó fi hàn mí ní à eléyìí náà ṣe ṣe ó wá ní àpé kò sọ́ta nù ẹ̀ pé a máa rọta ṣé kó náà ta ń parọ́ fún mi ni so wá gbowó ọta mẹ́ta lọ́wọ́ mi so which is four five ìgbà tó gbowó yẹn ṣá so ṣà ń parọ́ ṣà ń ó ṣà ní àbíkí ní ṣùgbọ́n òun ti rọta yẹn rà so náà ta àbọ̀ mi ì tiẹ̀ mọ́ so mo ṣáà lọ mo ṣáà ń pè mo ń sọ pé mo wá ni mo wá ní kò lè jẹ́wọ́ nìkan pé owó ẹnìkan wọn wá ní àpé kì í má wọ̀ ìhòòhùn náà mọ̀ ìyá òun kan tó wà ní bóyá dẹ́ta pé òun máa ní kọ̀ǹtú ẹ̀wà pé kì í má wọ̀ rí pé òun náà òun náà gbà Abẹ́òkúta pé òun náà Anambra lòun ti wá o pé but mi èpò òun pé mo ní lọ́kèké òun sì wà l'Abẹ́òkúta ti up to now mi mọ́lé ẹ̀ so a kò máa ń pàdé bí akínbá pè é mo máa wá ó mọ́lé wọn bá mi lé so tó bá wà náà kò ń sọ fún mi pé bóyá òun nílé kan lábẹ́kúta àbó ní kankan so bàtí ó ṣáà gbébọn ẹ̀ wá di àdìtọ́ thirty first so pé kèmí kí wọ́n bọ́ lábẹ́ ọláwé ni ẹ̀ ń bá lọ bá ní alẹ́ so wá náà ọ̀gá mi yẹn kọ́ mo ní àpé wọ́n ti lọ church pé èmi kọ́ mo gbé wọn lọ church pé wọ́n wà ní church pé fúnra wọn lọ́ máa wọ ara wọn mi ṣe ń wò wọ́n wá ní ṣe mo ṣú ọ̀ mo ní fún ara wọn dájú bá ti wá níbẹ̀ fúnra wọn lọ́ máa wọ ara wọn ó wá ní àpé kò sí wàhálà pé kí n bá wọn mú pé kí n pé àkámọ́ ẹ ti bàbá wa àkámọ́ ẹ pé ó ti wà ńlẹ̀ pé ó ti dé báyìí bó ti wà lótẹ́ẹ̀lì bàtò wa ló mú ọjọ́ tó sọ abẹ́lẹ̀ àjọ rìn lọ sí ó pè mí ó pè mí àjọ rìn lọ sí hòtẹ́ẹ̀ yẹn àti mo débẹ̀ mo bá wọn bẹ̀ wọn àti ẹ̀ so ọjọ́ mọtí èmi ò mú ẹnìtì bàtà wa pàdé junction so ó ní kí n ra sìgá fóun so mo ra sìgá pálí kan fún un ìyẹn àkámọ́ ẹ̀ so Kofi yẹn dẹ̀ mo ṣe sí èmi ò mú anything mímú kankan so ìgbà tá a wá dé tá a dé junction àwọn wá ní kí n máa lọ sí yàrá òsè pé àwọn máa bá mi kí n máa wọ yìí so òun ní iṣẹ́ ṣọ́ pé ó ní gbogbo nǹkan ti set ìbọn ẹnìkan náà nìkan náà wọ́n gbé dání wọ́n ní kí n máa lọ so ìgbà débi dé housing so mo ṣe hide sí ìtòsí wọ́n á pè wọ́n pé ibo lẹ wà ọlọ́run ti ń bọ ní ṣe bí ilé amóṣùfì ní mi ẹ̀ júwe fún wọn. Eh, ẹ ọ náà ti fẹ́ débẹ̀ pé má wọ̀ wọ́n ní wọ́n padà pè wọ́n so wọ́n yà padà pè wọ́n ṣá ìgbà tí mo padà pè wọ́n àwọn ní àwọn ti wà ní around gbọ́n àwọn ti wà ń bẹ̀ so bọ́ yọ sí mi nígbà tó yọ sí mi ṣá mo ṣá lọ mú kí ibi tí àdáni máa fi fèsì ṣe gate small gate mo ṣe gate yẹn àwọlé àtàwọlé so ajá nígbà tó ń ta ó máa já wọnú security house bàtí wọ́n já wọlé mo ṣí ilẹ̀kùn wọlé àwọn méjì wọlé bàtọ́ wọlé mo ṣí títí rò bàtà wọlé mo tilẹ̀kùn sọmọ sọ fún wọn pé nǹkan tá a wá ṣe tí wọn gbàgbé àpààyàn bí àìtọ̀jìyàn sílẹ̀ o owó mi fẹ́ gbà o tí máa ti gbowó yẹn máa travel máa lọ invest máa dá wà ní o nǹkan tí mo fẹ́ ṣe ni ẹ̀tọ́ mi wá gbà mo wá gbowó ni o wọ́n ṣáà ní kó sọ wàhálà pé mo ní àpààyàn níbẹ̀ ni wọ́n á sọ fún eh, àkàmọ́ pé ṣèbí wọ̀ lákàntì oníhùn lákàntì onímì ìgbóhùn ẹ̀ sínú àkáǹtì mi o pinnu àkáǹtì náà máa gbà sí abáyé ti gbàjọ kejì agbọ́dọ̀ kó kúrò so àdèmàlọ pọ́wó oníkòsí wàhálà pé normal app ni pé kò ṣe normal access or bb or gt account pé normal buda account pé òun ṣí lórí fóònù ni pé ten million lè wọ bẹ̀ twenty million lè wọ bẹ̀ pé kì í má wọrí oníkòsí wàhálà so àdèjókòó nulẹ̀ oníṣẹ́ ẹ̀ gbàgbé ó ní ah, àwọn gbàgbé kò pẹ́ mo ní àmẹ́ni tì inú ilé yìí owó nìkan lára gbà oníkòsí wàhálà ṣòkòpẹ́ ni kò fi ní òun fẹ́ mu òun fẹ́ mọ ọtí ní àpótí mọtí bẹ̀rẹ̀ má ṣe mistake yìí bá jọ o ó ní àṣóhun iṣẹ́ ṣiṣẹ́ ní pé pé àṣàjọ iṣẹ́ kóhun ti ṣiṣẹ́ dáadáa rí pé ìṣá ìṣá kan kóhun níbọn lọ́wọ́ kóhun ṣáà ti ṣiṣẹ́ òun ti pààyàn yìí òun ṣáà ti ṣẹ́gun ẹ̀ so mo ṣáà jókòó wọn á lọ wọnú fíríjì gbé skẹ́ẹ̀tì fún wọn tébù ọ̀tà méjì fún wọn dẹ̀ mú ní tiẹ̀ tí ó ti pé mọ̀ pé mo a wá ṣe fẹ́ gbowó so kò pẹ́ ibi tó ti mọ tiẹ̀ lọ bí àwọn dáàdì ṣe ṣí gèdè mo ní àwọn ọlọ́dún yẹn ọlẹ́dún yẹn o mo ní àkámọ́ ọwọ́ dúró sẹ́yìn mi so ó wà lẹ́yìn mi òfin ló gbébọn dání ó wà lẹ́yìn tíà èmi wà lẹ́yìn iwájú ní id ní kọ́nà àkàmú wà lẹ́yìn mi pẹ̀lú àdá lọ́wọ́ àdá wà lọ́wọ́ ẹ̀ so òfin jókòó wájú ó wá ìsẹ́yìn sí àpẹ̀lú kan lọ́wọ́ so bí dáàdì bí mọ́mí ìbọn yìí wọlé tó ti lẹ̀kùn so dáàdì lọ́wọ́ wọ ilé lọ́wọ́lé àtọ́wọlé so báyìí yọ sí wọn nìyẹn bàtà sí wọn àgbègbè àdìde so mo sáré mo sáré súnmọ́ mọ́mí mo ti pariwo áà mo ní màmá mọ́mí náà pariwo torí mo lo face mask mo lo face mask mi bò mo dẹ̀ dé fi scarf so bàtà tí mo fọwọ́ bọ mọ́mí lẹ́nu ṣùgbọ́n ṣáà wọ́n kúnlẹ̀ àwọn Kofi àtàkà wọn mú dáàdì lọ sí iwájú báyìí ṣùgbọ́n dọ̀bálẹ̀ Kofi so wọ́n lẹ́sẹ̀ ṣòwò so wọ́n lọ́wọ́ ṣùgbọ́n mi dọ̀bálẹ̀ wọ́n padà dọ̀bálẹ̀ wọn dọ̀bálẹ̀ kọ́ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ fọwọ́ bọ̀ wọn lẹ́nu so àkàmọ́ wa ní àfa pé ṣé kọ́ ṣe wọ́n sóhun òní àìwọ́n náà ló máa gbà pé àká nọ́mbà ẹ síta so ṣàpàká nọ́mbà ẹ dáàdì tẹ̀ sí wọ́n tú ọwọ́ dáàdì padà sọ́wọ́ dáàdì dáàdì wa wọ́n tẹ̀ sí bàtọ́ tẹ̀ sí wọn ò rí orúkọ ẹ̀ kíní ibi kíní ẹ̀ ò gbé kú dá wa kò gbé wa àwa ò gbé à kí la fẹ́ ṣe báyìí wọ́n tẹ wọ́n tẹ̀ sí wọn ò rí orúkọ ẹ̀ wọn ò rí orúkọ kíní kú dá àkáǹtì yẹn wọn kò gbé wa lórí yáàpù yẹn ṣùgbọ́n àgbẹ̀ à ah, kí la fẹ́ ṣe báyìí táìmù dẹ̀ ti lọ mọ́ ní jẹ́ kí n kó gbowó owó yẹn sákàǹtì mi màá tí wọ́n á gbowó yẹn mi nílùú àkáǹtì yẹn mọ́ so wọ́n á pe àkáǹtì ìgbà tó wá tó mi pè fún wọn so dáàdi wa ṣe one four two one hundred and two thousand ó wà lórí statement of account ìgbà tó print jáde gbogbo ẹ̀ ló wà nù àwọn ọlọ́pàá padà one hundred and two thousand lọ send fọlá torí GT account. àmọ́ àkàmú ní two hundred thousand lọ́wọ́ kọ́ sí. tó bá print statement of account wọn jáde lórí GT account wọn app wọn one hundred and two thousand ló wà níbẹ̀ níwájú ọlọ́run àti ènìyàn tí mi jẹ kò yẹ mi rọ one hundred and two thousand òun ni wọ́n kọ́ send sí mi ó dé wà lórí senior account tèmi náà ní access tó bá print senior account jáde one hundred and two thousand so ìgbà tó wá yá àkàmọ́ wá ní à kí bàbá yóò lówó sí ìgbà tó bàbá wà fi wọ́n pé àwọn àwọn òtútù kù nìyẹn wọ́n á ní irọ́ ni wọ́n á ní mọ́mì ẹ bá ọkùnrin sọ̀rọ̀ kó fún wa lówó mọ́mì wá ní àpé dáàdi ẹ fún wọn lówó àkàwọn akófin wa ni àpèsè wọn ní áàpù mi wọn ṣáà ṣí fóònù wọn bàtọ́ ṣùgbọ́n wọn fẹ́ẹ́ ṣe stroke wọn á yí ní àkáǹtì wọn ti máa ṣí inú àkáǹtì yẹn kò fi wá rí báyìí báyìí ṣí inú àkáǹtì yẹn ó gbé balance wa sókè kò fi wá ní ah, ah, àbáyé parọ́pọ̀ ẹ̀ lówó ṣe bí nine point five million eléyìí so ẹ̀ ń parọ́ fún wa bíi pé fún wọn gbà tí ní àbájá ah, mo ní má nà wọn o mo ní àná àná wọn wọn máa fún wa lówó mo ní àwọn mi bá dádì sọ̀rọ̀ mọ́mí wa ní àná ẹ bá fẹ́ dáàdì jẹ́ ṣe àṣẹ one million naira sí káàṣì òfin ni ó yẹ ṣe sí màtọ́ ṣe sí ní ẹ̀ maximum yìí tó lè ṣe nìyẹn one million léde so àkàmọ́ wa gba ó mú báyọ̀ àtìwé ó gba pin wọn ó gba kóòdù tó fi ń ṣí fóònù kóòdù tó fi ń ṣí app ó kọ́lẹ̀ so ó gbalẹ̀ so ìgbà tó wá gbalẹ̀ òfin wa ní oníkin wá oníkìlóṣẹ̀lẹ̀ ó pè mí sẹ́yìn ìgbà tó pè mí sẹ́yìn oníkìlóṣẹ̀lẹ̀ oníṣẹ́ mo ní ibo ni bàbá yìí ti ṣiṣẹ́ mo ní báǹkì mo ní à ó ní wọ́n máa mú ó ní wọ́n máa mú ẹ rọ́bà dẹ̀ mú ẹ wá dájú ìyá ẹ mo ní kí ló ṣẹlẹ̀ kí ló rí ó ní à ó ní àkáǹtì ẹ yẹ ṣiṣẹ́ lórí ẹ ó dẹ̀ máa mú ẹ o mo ní a máa gba owó yẹn tí ó tó di Monday torí Sunday thirty first ilẹ̀ Monday Sunday ti Sunday níjọ́ ilẹ̀ ti mọ́ náà sòtò àti wà bí abẹ́rẹ́ àti èrò ilẹ̀ tí mọ́ sunday mo ní monday holiday wà pé màá lọ lo pos màá gbowó yẹn àti transfer màá ṣe tó àwọn pos màá gba gbowó yẹn pé kó má wọ̀ ọ́ lónìí irọ́ ni inú tiẹ̀ ń bóhun ẹ̀jẹ̀ yẹn ó ṣáà nọ̀bọ sí mi lọ́rùn àti tẹ́ pa mí ni pé máa kápá gbogbo àgbáyé ń sọ̀rọ̀ ìgbọ́n ń gbọ́ máa gbọ́ ní ilé kejì mo ní má sọ yẹ ká tiẹ̀ báyìí mọ́nu tọ́lẹ̀ mí sì ti rú tọ́lẹ̀ ká tiẹ̀ mọ́nu àti ìyá ẹwẹ́ ká màá lóní irọ́ ní ká mú ìyá yẹn síta kí bàdá òun lóhùn kí láì sàmọ́ ní bí abi seven years ṣé mi mọ̀ ni pé àìmọ́ tóun ti para nù ní lẹ́jẹ̀ lójú o ṣé mi dìbọn mú rí mi mo ní ká bọ́ tàmí àti àkámọ́ wọn ní àwọn kéèmí pé wá iṣẹ́ nǹkan tó wá ṣe kọ́ ló ní ọ̀gbẹ́ni jáde ó ṣàbẹ̀ sí alẹ̀ èmi rẹ̀ kó dariwo ọlọ́pàá bá wa ń bẹ̀ èmi àti àkàwọn amúyà yẹn síta mú mi síta àdá mú mi síta so bóyá tóbi abi thirty minutes bóyá sílẹ̀kùn yẹn pé yáyá yẹn mú yá yẹn wọlé gbàdémi àti àkàwọn jẹ́ máa mú mọ́ mi wọlé ààrẹ jẹ́ ẹlẹ́lẹ́ ó ti pa ó ti dún dádì lọ́rùn ó ti rá dádì lọ́rùn fún ara ẹ̀ ha mo pariwo sómi yẹn pariwo ó kọ̀ sáré fò ó sáré fò wá láti distance kò jìnnà síbi ibi tá ó kọ̀ sáré fò àbóyè gún wọn mi so nìyẹn ó yẹ gún wọn lọ́bẹ lọ́rùn yẹn so bóyè gún wọn lọ́bẹ lọ́rùn wọn mi kọ́ ṣubú dáhùn fàṣẹ so bó ṣe rẹ́ ọrùn wọn nìyẹn ìgbà tó rẹ́ ọrùn ẹ̀ aṣáwọn àlè wá ní ó yá ṣé ìwọ wá ní ká máa lọ ni mo ní ká máa lọ ṣùgbọ́n ẹ fẹ́ bọ́ síta bọ́n ọmọ ẹ ṣe dé nìyẹn àwọn ọmọ ẹ ṣàwọlé oníta nìyẹn ṣé ọlọ́pàá ni mo ní kò ń ṣe ọlọ́pàá pé ó lè jẹ́ ọmọ bàtà ọmọ ẹ dé so àṣà lọ́ọ̀kì lẹ́yìn ilẹ̀kùn lẹ́yìn so a lọ dúró oníkàlọ́ dúró kí adókè sí so ọ̀rẹ́ wọlé gbàtọ́ ọ̀rẹ́ wọlé so kò fi di ọ̀rẹ́ lẹ́nu so di lẹ́nu so ó dàdọ̀ ó sọ ọwọ́ ẹ̀ ó so ẹsẹ̀ so Felix wọlé mo di Felix mu so àfọwọ́bù lẹ́nu àso ẹsẹ̀ so àdìlọ Felix wa ní àpé ẹjọ́ má sọ̀rọ̀ pé má sọ̀rọ̀ kan pé kó má sọ̀rọ̀ so àkàwọn wa dúró ó kọ́ dúró tí wọn ìgbà tó yá ó bọ́ sáwọn àti òfin mi wá dúró tí wọn sáwọn mẹ́ta dojú bolẹ̀ wọn sọ̀rọ̀ so àkàmọ́ àti bofi wọ́n ṣáà wọ́ dáàdì wọ́n lọ sínú rúùmù olókè torí bàtà wà dáadé gbogbo ní rúùmù la yẹ̀ wò bàtà dé sílé yẹn gbogbo la yẹ̀ wò so mo ní rúùmù dáadé lélẹ̀ rúùmù ọmọ lélẹ̀ so rúùmù gẹ́sìtì lè rúùmù àkóso àlà so ṣáwọ̀ ọ̀hún lọ sínú rúùmù àwọn méjèèjì wọn lọ sókè ló wà sálẹ̀ bàtà wà dé wà ní ọ̀gbẹ́ni ó yá lọ́mú ọ̀fíìsìtì wà nù ẹ̀jẹ̀ yìí o so lọ́mú ọ̀fíìsìtì nù lẹ́lẹ̀ so mo mọ̀ gbogbo ẹ̀ mo fi wá ní àpé àwọn ọmọ yìí àwọn àpamọ́sílẹ̀ mo ní àwọn ọmọ yìí ò ṣe ọ́ ṣe anything dáàdi wọn àti wọn nìkan lọ́ fi iṣẹ́ tí ó tẹ̀mí lọ́rùn lọ́fi lọ fún mi rẹ̀ fún mi rẹ̀ gbó lọ́wọ́ wọn jẹ́ ká máa lọ ẹ̀jẹ̀ ti pa wọn lápá ọmọ yìí ó ní àlè fún wọn lẹ́sìn gbà iná o pé ẹ ká máa kó wọn lọ mo níbo la ń kó wọn lọ oníṣẹ́ máa wọ̀ rí ó ní mọ́tò tó gbéra mo ní mọ́tò wàǹtà ó ní kí lọ ṣíbùtù ṣíbùtù sọ̀rọ̀ méjì wọn kó àwọn ọmọ yẹn kó wọn sí inú bùtù sọ̀rọ̀ dín wọn pa ó wá ń bè lọ pé ṣe petrol wà nù jẹ́ẹ̀lì mo ní àpékò lọ lókè ká lọ ṣẹ́ẹ̀kì àjẹjẹ ṣẹ́ẹ̀kì oníkìlọ́ ẹ̀ petrol ṣe oníkìlọ́ àwọ̀ rí oníṣẹ́ wẹ́dà sínú mọ́tò onígbà wọ̀ ọ́ ṣáà jẹ́ ẹ̀ kó sí pẹ̀tù ní jẹ́ ó wá ní ibo ní pẹ̀tù tó wà nílé nílẹ̀ pẹ̀tù yẹ ká máa lọ ó ṣáà wo inú kẹ́ẹ̀kì jẹnẹrétọ̀ níta àwọn kẹ́ẹ̀kì tàbí pẹ̀tù pẹ̀tù wà bẹ̀ fìtì tàkùn wà bẹ̀ ìdájọ́ gbé wọlé àtẹkù so bó ṣe gbé ṣí báyìí oníṣẹ́ omi lélẹ́yìn àbí lè fi gbóhùn ní àpẹ̀tù lélẹ́ gbé wọlé nìyẹn ìgbà tó gbé wọlé so ó ní kémi àti àkàmọ́ pé ká drive kí n drive mọ́bìnrin síta ní compound pé kí n má wọrí pé òun máa bá mi sí mo ní ká máa lọ ó ní kí n má wọ drive síta ṣáà drive síta ní àtàkà mọ́ àbọ̀ síta àbí mọ́tò síta àwọn àmọ́tò so ìgbà tó yá kò pẹ́ bíi bíi bíi one hour ṣá so bóyá jáde ní ọkọ̀ tí géètì ní géètì ó ti géètì síta so pé ìwọ ni mọ́tò ní ká máa lọ ó ní kí ah, kí ló fẹ́ tó ṣe ó wọ̀ rí so àṣà àṣà lọ ṣá bàtà ń lọ wọn á ní ibo la máa lọ báyìí àkàmọ́ ní ká máa travel lọ bí tóun ti wá ká mọ́tò yẹn lọ sí lòun ti wá pé ká má wọ̀ rí pé mo wá ní àpé ṣé àwọn ọmọ yẹn náà ṣe fẹ́ kidnap wọn ilé kílẹ̀ kí wọ́n ṣe kò sówó lọ́wọ́ wọn ìpèsè nǹkan lọ́wọ́ wọn kílẹ̀ kí wọ́n ṣe orí kì máa wọ̀ rí pé àwọn máa lọ já wọn sí kan ṣá orí ìbílẹ̀ já wọn sí orí kì máa wọ̀ rí wọn á ní èmi ò lọ o jẹ́ kí n bọ́lẹ̀ bí kò fi ṣe ní pé máa wọ̀ rí pé kí n máa kí n máa nìṣó lọ́nà ọ̀nà bíúrì pé n drive so torí pé bọ́n sí mi létí so odò bíríjì yẹn níbi akérèbà tó lébi odò bíríjì so à ń wọ́ọ̀ṣì so títí kọ́kọ́ dá àgbà tó yá àwọn mọ́tò ń kọjá ń tọ́nà ó ní ká máa lọ ká máa lọ ká lọ tán ká máa lọ sọ́nà bá dá yẹn òfin ọwọ́ bí yá bí after four ilẹ̀ tí mo so àṣà drive lọ sọ́nà bá dá yẹn bàtà dé bẹ́ẹ̀ so adé bi bíríjì bàtà bá dá ó wá ní kí n dúró ní mọ́tò kí n má bọ́lẹ̀ kí n wá stand by o tó tí n bá bọ́lẹ̀ o máa yìnbọn fún mi ni o àwọn dé máa pa àwọn ẹ̀rọ méjì máa lọ kí wọ́n máa pa fóònù pé àtẹ́tì ẹ̀ gbogbo nǹkan tó wà lára wọn máa gbà pé wọ́n máa lọ bọ́ owó yẹn pé mo lùsì nìyẹn o pé tí màá ti gbọ́n sọ́n lọ èyí mo kọ́ wá ṣe ní kí n gbàgbé yẹn so ó ṣáà wọ́n ṣáà ṣe fún mi owó wọn ní mírọ̀ wọ́n gbé ọ̀nà ojú sódò wọn méjì wọ́n gbé Felix wọ́n ju sódò so ó dà pé Felix yẹn kò òun wọ́n fẹ́ràn sọ́wọ́ ẹ̀ òun wẹ̀ so bọ́ ìwọ́n mọ́tò nìyẹn ní àkàwọn wa ní à ah, owó wa ti mọ̀ pé ká ti bóun ti yìnbọn fọ́mọ yẹn pé ah o àwọn ṣe mistake o mo ní kí ló mo ní kí ló sọ fún yín ní kẹfọ ọmọ ẹ lẹ ó wá ní àpé ah, mistake o pé àpé ah, àwọn ṣe mistake o sọ àṣà ń lọ ṣá ní àkàmọ́ àyọkọ fi wá ní pé bọlá ara wọn gbé mọ́tò yìí sí àkàmọ́ ní ká máa gbé travel mo ní èmi ò lọ o so wá ní kí n tán padà pé ká máa lọ báyìí bẹ̀rẹ̀ sí lọ sọ́nà òkè àtà nìyẹn àṣà wọ́ọ̀dù street kan bí i park síbẹ̀ bàtà park síbẹ̀ gbogbo fóònù tó gbà so fóònù tó gbà ó sì wọ bí i bóyá bíi fourteen lọ́rin nílé so fóònù dáadé àti ọmọ yẹn àti fóònù tó wà nílé ọmọ ṣáà fóònù fóònù tuntun tuntun lọ kó so ó wà ní ọwọ́ ẹ̀ so aṣá drive apart síbẹ̀ so inú pọ́s dáadé apart ten thousand there àṣà bọ̀lẹ̀ ṣe àgbàdá bọ́lẹ̀ tó mọ́ mi kùsùn lọ wọn ara kùsùn ọkàn ló pọ̀ sàn kùsùn wọn lákàntì àṣà bọ̀lẹ̀ bàdá bọ́lẹ̀ àwọn àṣàtà ọ̀kadà ugbadé junction ìta òsì bàdá bọ́lẹ̀ junction ìta òsì àwọn wa ní ká máa lọ sí